وقد يختلف الامر فبعض العورات ممكن أن تكون مكشوفة في غير الصلاة وبعض العورات ممكن يعني ممكن أن تكون مكشوفا في الصلاة ولا يجوز كشفه في غير الصلاة فلذلك فصل الفقهاء رحمهم الله تعالى وجعلوا للعورة حدودا كما جعلوها للرجال جعلوها للنساء لكن قبل أن ندخل في أقوالهم المختلفة جاء في الصحيح من حديث عمرو بن سلمة رضي الله عنه وارضاه الإمام قال رحمه الله تعالى وكذا في السنن عند إمام أبي داود رحمه الله الجميع قال عمرو بن سلمة رضي الله عنه انطلق أبي واحدا إلى رسول الله صلى الله عليه وسلم في قوم فأسلموا فعلمهم الصلاة فقال لهم النبي صلى الله عليه وسلم يا أمكم أقرأكم فكنت أقرأهم بكتاب الله فقدموني فقال عمرو بن سلمة رضي الله عنه وعلي بردة إذا كنت سجدت انكشفت عني وعند البخاري إذا كنت سجدت قلقت عني فقالت امرأة من النساء واروا عنا عورة قارئكم فاشتروا لي قميصا عمانيا فقال عمرو بن سلمة أما فرحت بشيء بعد الإسلام ما فرحي به فلذلك استدل العلماء بهذا الحديث بوجوب استتار قبل الصلاة ومن هذا الحديث أيضا استنبطوا منها صحة إمامة الصبي نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا بما يحب ويرضى وأن يجعلنا جميعا ممن يستمع القول فيتبع أحسنه أقول فلان بسؤال المسلمين أترى قلق وكاد جفاء النبي صلى الله عليه وسلم أن الله بارك ما سمعي إسلام فوا ولما نتلقون كاد جفاء النبي حتى الصحابة أتبين تيرتم توجه الإسلام توجه القيامة سيارة نكرين أن توكي ní ayé bí àti ní alùkèyàmà àwọn na Allah subhanahu wa ta'ala lórí àwọn àlámọ̀lẹ́ wa gbogbo kápáyà Allah subhanahu wa ta'ala níbi ìbálòpọ̀ wa pẹ̀lú rẹ̀ kápáyà Allah subhanahu wa ta'ala níbi ìbálòpọ̀ wa láàárín wa kápáyà kápáyà Allah subhanahu wa ta'ala níbi bí a ti ń lò káàtì mọ̀ mọ̀ sí ọjọ́ kan bẹ̀tẹ̀ subhanahu wa ta'ala àwọn bá ọ̀rọ̀ bọ̀ ipa ti pẹ̀lú àwọn mọ́jẹ̀mú ọlọ́run kó mọ́ sàlámà lè sọ abáwọn inú nǹkan tí ó jẹ́ kí ènìyàn láàfíà òun náà ní kí gbogbo májèmú tá a mọ tó wà fún òun ó pé sí ìrùn la àti sọ fún wa yìí pé àwọn mímọ́ kọlọ máa níjọ ní tiwọn wọn ka mẹ́sàn-án inú àwọn májèmú àti mẹ́nubà ìsìlámù àti mẹ́nubà àtẹmíyìz àti mẹ́nubà alákìl kéèyàn nílà káyì kọjá mùsùlùmí kọ́kọ́ ọ̀gá tọ̀tọ̀ sí àti mẹ́nubà ọ̀rọ̀ nípa àsìkò oorun bìyí ní láì wá nípa ha lẹ́yìn báyìí àtúmù kàmí nínú àwọn ṣòwò tó sọ̀rọ̀ òun náà ní gbẹ̀yìn ọ̀fẹ́ kírun ni yóò ṣe dúró níwájú Allah subhanahu wa ta'ala adẹ́dàá nípa pé owó ara rẹ̀ bóòlè yóò ṣe mójútó owó ara rẹ̀ kó tó wá sí ọlọ́run subhanahu eléyìí mùsùlùmí ló inú rẹ̀ tọ́jà ni gbogbo ẹ̀kọ́ tó yẹ kó ní nípa ti gbogbo ara rẹ̀ lọ́sọ̀ọ́ láti wá pàdé kò tiẹ̀ bìkítà nígbà ọ̀sán ní àmọ́ kí àtàǹkì náà ìlú òfin jẹ́ pé nínú mọ́jẹ́mù tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi ṣeré òun náà ni ìdí ọ̀rọ̀ yẹn ìbò na ara ẹni nígbà bá fẹ́ẹ́ lọ́kọ̀dé ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run bá dẹ́dá wa ó jẹ́ a fẹ́ kí ni bákan ti dúró síwájú ẹni àwọn tó wọ́n jọ ọmọ tó jẹ́ pé ọmọ tó ni ọmọ tó tóbi pọ̀ ni ọ̀dà púpọ̀ ọjọ́ pé bí a ti dún wájú ẹ̀ náà ọjọ́ àlà àìhàtì hasara ìdúró wa ara ìdúró tí ó rí tí ó wa lọ pàdé báyìí ti pé nínú ayé gbogbo wa mọ̀ níbi àbá àná tó na kálukú náà sọ̀rọ̀ náà láti lọ pàdé jọ pàdé àlejò tó bá pàtàkì wa ọba dẹ́dà wa tọ́jà pé òun ló dá wa olóńgbà máa sẹ̀mí olóńgbà wọn láti káṣí jọsìn bó láti dúró síwájú rẹ̀ Allah subhanahu wa ta'ala ara rẹ̀ iná wa ya bani Adam khudu zinatakum inda kulli masjid ya Adam ti di àfẹ́ fún yín báyìí látọ̀kè tó máa gbogbo bá ti fẹ́ sí gbogbo wọn wípé Emu mú ẹ̀tọ́ yín ẹ̀ ń ṣe kẹtọ́ wá kírun fún ọlọ́run. àwọn mẹ́rin Allah subhanahu wa ta'ala níbi ayé ó sàlàyé fún wa wípé mímú wá pàdé subhanahu wa ta'ala aṣọ zina ní aṣọ ẹ wú aṣọ wá fún subhanahu wa ta'ala ìyẹn ni pé ẹ má abọ́tọ́jú àwọn ọmọ sọ yìí pé kákíyèsí gbọ́dọ̀ sọ lọ́kọ̀ bá fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ ọ̀sọ́ yìí pé ẹ̀bọ òwò yìí nílẹ̀ tó dábọ̀ àwọn sáà ẹ̀fẹ́ kí o fún torí pé nígbà ní èèyàn lè o ṣùgbọ́n tó dábẹ́ kó sí ẹ̀sọ̀ mbẹ́. mẹkáníìkì ti dọ̀tí mọ́ láwùjọ látàrọ ẹnu tí aláàlú ti àsìkò tó fi gbogbo gbogbo sẹ́yìn tó fi gbogbo plọ́ọ̀gì náà ara rẹ̀ ò sílẹ̀ náà lọ́wọ́ gbé padà lọ ó gbowó ṣùgbọ́n kọ́ tẹ̀sọ́ lọ́wọ́ sọ pé kùbúrú sí ìlẹ́tàkùn ìdàkùn lè má sì lè tẹ́lá pé wọ́n kìlì fún ọ̀nà subhanahu wa jẹ́ wípé yàtọ̀ sí pé ẹ bò ẹ wà láti wá fún ọ̀nà rẹ̀ lé bákan náà ń ní ká fún ọ̀nà àbíkásẹ̀ ìkéyìí ìjọsìn ni ó fúnra ara ọlọ́run ọba nínú ó pè ní fáfíṣà ìwà abú ìwà ìlẹ́kọ̀ ìwà àbàjẹ́ irun gbọ́dọ̀ ra ìrẹ̀jẹ káṣí bẹ́ẹ̀ ọ̀lẹ́kọ̀ kámọ́wàá aṣọ náfìlà tí wá fún yàn yìí pé náfìlà yìí bẹ́ẹ̀ má fẹ́ yàn o òwò yàn o ndé ti rà wí nínú ọlọ́run ọba ń sọ wípé wọ̀nyí tẹ́ bá wùwà àbàjẹ́ kan kọ́ọ̀lù wọ̀jẹ́ ti láàrin àbá àná wọ́n ní àwọn àbá wa bá a ti bá tiẹ̀ ti ń ṣe nìyẹn wọ́n mọ́ wọ́n àmọ̀ràn náà bí ha kọ́dà ọlọ́run lọ́pọ̀ àwọn láti ẹ̀ka àwọn owó ṣe kul ọlọ́run ẹ̀mọ̀ sọ fún wọn yìí pé inna Allah la ya'muru bil fahsha ọba tó jẹ́ ọba dáadáa yìí kìí sọ ma ti mẹ́ ń pàṣẹ sí ọ̀dà ataquluna ala Allahi ma la ta'lamun àlùmọ́ọ̀nì àbáyà. àwọn afọ àti fọ́ọ̀yà tó ń bẹ lọ ayà yìí in bí àyà gẹ́gẹ́ ni pé kanu yẹtò fún àlùbẹ́yìntì ọ̀rìyànà àwọn ará mẹ́kà àtàwọn tí wọ́n ń wá o wọn ní wọ́tọ́ gẹ́gẹ́ a yọ sọ nínú àwọn kópa tó ní pẹ̀lú hajj dà sẹ́yìn ìpè nínú nǹkan tí ń ni a ta a

fún Allah subhanahu wa ta'ala nínú ìwà ẹ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala òní pé kí mùsùlùmí lọ pàdé ọlọ́run ọba rẹ̀ o àlẹ́ àwọn afọ àwọn ọ̀dà bá nípa níbi irun alákọ̀ọ́kọ́ ni wípé iye owó méjì lọ́wọ́ tí iye owó àkọ́kọ́ òun náà ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ òun náà ni ìhòòhò torí o a pín sí báyìí ni wípé àwọn èdè ń bẹ tó tó lórí ìrun ìgbà ń bẹ fún wa ká ilẹ̀ kí lọ ṣùgbọ́n bá àgbà sí lórí kò sí káàbò iná jẹ́ ẹ̀kọ́ fún wa tá a bá sì jáde ń bi irun ká sí ilẹ̀ kò sí láì fún wa. wọ́n ní lọ́pọ̀ táwọn kò yìí pé a bá nípa ìwò sọ àwọ̀rọ̀ ti sọ̀rọ̀ wà àwọ̀rọ̀ tó nà ìhòhò mọ̀jẹ̀kẹ́ lomi òrì yẹn. ìhòhò torí ìrò ìtọ́wá ìrò. ẹnì ọ̀fẹ́ a ní kó gbòòwò ara rẹ̀ ibùdó ọ̀pọ̀ mbẹ. àwọn onímọ̀ sọ wípé gbogbo ẹni tó bá fẹ́ sínú fún àwọn ọ̀sùn táwọn ọ̀tá lápáta tó bá jẹ́ ọkùnrin ó sọ̀rọ̀ ẹ̀ fún gbogbo máa bá ìdá tó rọ̀ wà lókè bá àwòrán ìdí ń bẹ láàrin o ti tó fẹ́ kírun fún Allah subhanahu wa ta'ala láàrin ìdodo sí orúnkún kó bò ó ọ̀ràn yẹn nínú májẹ̀mú ìtìrún rẹ̀ ó fi jẹ́tọ̀ ọgbà wájú Allah subhanahu wa ta'ala olùkóbó nǹkan yìí. ó ń bèrè bá bẹ̀rẹ̀ pé tá a bá sọ pé ìsinmi láàrin ìdodo sí orúnkún agbẹ́bẹ́ tá a bá wò dáadáa ìsàlẹ̀ là ń bò láwọn adájọ́ pin gbogbo òkè ó lè sílẹ̀ lórí ìrọ̀ àwọn àfáà ní bẹ́ẹ̀ ni ẹnìkan bá ní kátó orí dìnnà òun mọ̀ ní hadith kan mi nàbí fàbí ọ̀rẹ́ rọ radiyallahu anhu wàlọ́ gbósùn náà máa sọ yìí pé náà rasulullahi sallallahu alaihi wa sallam an yusalli rajul fi thawbin wahid laysa ala athiqihi shay. amtara nsọ kókó àbúrò nsọ kókó nsọ fún wa nípa kẹ́lí kan máa nínú ọ̀rọ̀ aṣọ kan àwa wo ọrùn rẹ̀ èjìká rẹ̀ àwọn abá ń bẹ̀ nínú aṣọ.

tó pé aṣọ tí èèyàn fẹ́ fi kírun aṣọ kẹ ló ní aṣọ ìwà fẹ́ bí ìró ni kọjá pé bá bárò láti sàlẹ̀ àbí yóò dé sàlẹ̀ àbí yóò dòkè pẹ̀lẹ́tà sí ó sọ lọ́wọ́ bá kẹyì ọ̀dà bóra kò kí ló fà lọ́sùn táwọn sára ní ti ó kà ó fi tọ́ba náà wọ́n fi gbòkè ìsàlẹ̀ ó sì lẹ̀ tọ́ba náà wọ́n fi òkè ti dì báwọn fọ́pù yìí pé aṣọ kan ló ní tọ́ba ti kírun fún Allah subhanahu wa ta'ala oríṣi ọlọ́run ọba ìsàlẹ̀ láàfìró torí pé ìhòòhò ìsàlẹ̀ owó lọ tòwá yà fìdí àbẹ̀rẹ̀ àtàkùrọ̀ àti sọ̀fún kẹ́lí sábà kiri àdúgbò jẹ́ pé afọ́n bẹ̀rẹ̀ nìkan yẹn ajẹ́ pé gbo èèkọ́ dáa jù òní wípé gbogbo àtọ́kùn yìí má ti fẹ́ kí o fọ́ Allah subhanahu wa ta'ala tọ́ba lásọ tó lè gbà láti òkè dé sálẹ̀ lọ dáa jù ṣùgbọ́n ni dandanla ìnìkọ́wá bí ó ṣe gbòmọ́ àbáyé náà sọ̀rọ̀ wàrú ń bẹ láàrin ìdodo الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونجلله ونثني عليه بما هو أهله ولا نحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوعتهما إنه يراكم وقبيله من عزة ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون الآية عباد الله فخذوا زينتكم عند كل مسجد واستقروا به فهذا من باب تعظيم لربكم سبحانه وتعالى ولقد ثبت بإسناد في مقال عند العلماء لكن تحسينه أرجح والعلم عند الله لأن النبي صلى الله عليه وسلم يقول لا يقبل الله صلاة حائل إلا بخمار نسأل الله الذي لا إله إلا هو أن يفقهنا جميعا في الدين وأن يجعلنا جميعا من المقيمين الصلاة على وجه

ọ ń tẹ̀ lérí ọ̀rọ̀ nípa aṣọ wọn tí ìgbàsọ̀ lára wọn nígbà ọ̀gbàsọ̀ lára wọn tán ó sọ méjì ó wa wò wípé sí bẹ́ẹ̀ náà ṣe ìtọ́wọ̀n ti fún kálukú lẹ̀ lẹ́nu tó jẹ́ pé èsù gbogbo wa iná ẹ débi pé a lọ kí ló fún Allah subhanahu wa ta'ala ni mùsùlùmí òfin ní bìkítà kòròdúsì nípa bí ó ti pàdé ọlọ́run nípa bí ó ti dún wájú ọlọ́run aṣọ tí eléyìí ọ̀njẹ́ náà ṣe hàn kó wa rí pé wọ́jọ́ náà sùn táwọn ọ̀tá náà lọ dúró síta bá ká máa àwọn bá bọ́ yìí pé a ní ọkùnrin ìǹtọ́ lágbára jù tọ́kọ́ dọ̀ bù lára rẹ̀ níbi ìrun òun náà ni ilẹ̀ tó rọ wọ́rọ̀ kíba òun náà ni ti ń bẹ láàrin ìdodo rẹ̀ sí orúkú táàkùn الإمام الشافعي رحمه الله تعالى قل فهذا لا يجوز للمرأة قل يا جنب قل دعوة فقال فقال فقال النار الله النبي قل تفو بريك قواكير وشيء من جبل يا مكشوف كين تكا إن تكا إن وعلى قوا وافسيلة قل لك ما الشافعي رحمه الله قل قل لك فبي قبلت الله سبحانه وتعالى كين تكا إن وعلى قوا وافسيلة أفا بني جعفر الشافعي أقول لك بلا قبلة كريبة awọ́rọ̀ méjì ní bẹ ìkan fún wíwò ìkan fún ìrun ewu ní nǹkan tí bàbá ṣáà fi sọ wọ́n ní ti ìrun ni wọ́n ní ṣùgbọ́n tí sọ fún ìsìnà ìtọ́pọ̀pọ̀tọ́rọ̀ mọ́ ṣàfihàn ni wípé gbogbo ògbà tóbìnrin bá fẹ́ kí òun fún Allah subhanahu wa ta'ala níbi tí àwọn ọkùnrin tí èsẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ bá wà ọfẹ́ kí lòmọ́sáàsì jímẹ̀ ẹ̀mọ́sáàsì àdúgbò wọn àbí ńlọ rédì gbogbo àbáyé pé ibi tí ó ti rí àwọn ọkùnrin ní ìsí ìsọkọ rẹ̀ sí ìsàbá rẹ̀ inú ti fẹ́ lọ rè kírun wọ́n ní etí àfihàn ní pé ìdí ọ̀rọ̀ yẹ kó gbogbo ara rẹ̀ ìbẹ̀ fún. bákan náà obìnrin tó fẹ́ kí lùfọ́ Allah subhanahu wa ta'ala yìí apá kẹsàn yìí pé gbogbo ọgbà tóbi máa fẹ́ kí lùfọ́ ọlọ́run ọba láyé pàdánù sọ̀rọ̀tà àdékùn ilà bẹ̀kìmárì sọ̀rọ̀tà ha ìdè ilà bẹ̀kìmárì. obìnrin tó fẹ́ kí lùfọ́ Allah subhanahu wa ta'ala tó ti jẹ́ obìnrin tó jẹ́ pé ó ti bàlágà oní àti rí àlejò tọ́nà ọba dá máa wọ bẹ̀. wọ́n ní ó ṣe ọ̀rá yẹn fún kọjá pé yóò wọ aṣọ gàgẹ̀rẹ̀ táǹpé ní khimar ntí ó bò lára tí ó jẹ́ wípé yóò kọ́ bá gbogbo ara kó tó kiri fún Allah subhanahu wa ta'ala wọ́n ní kó bùtí yìí. فذكروا حديث أم سلمة رضي الله عنها وارضاها وتأتي حديث ẹnu kù àmọ́ afẹ́fọ́ mọ́tò àkàdá dẹ̀ ń bẹ̀ la àmọ́nà àbùdá àwùjọ kọ́lẹ̀ yìí pé umu salama nínú ìbéèrè tó ń bí ànábì sallallahu alaihi wípé obìnrin tó lè kírun nínú aṣọ ọwọ́ tòkè ọdún wọ́n ti sàrẹ̀ náà bí akẹ́jù níbi ìrò lóró ni ọwọ́n sọ pé ìdá kẹ́yìn nínú òsà abẹ́ ọ̀hán tó bá jẹ́ pé ìtọ́wọ́ ọ̀sálẹ̀ ìtọ́ ni bí ní ìrò ni o tó hadithi ọ̀rọ̀ wọn nù hadithi ọ̀fẹ́ tìlọ́jì ni pé dọ̀ọ́ìfù ni ṣùgbọ́n àwọn afọ àwọn afọ yọ ń bẹ̀rù pé àmì sọ pé dọ̀ọ́ìfù ni mọ̀rọ̀fọ́ wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìkúkú àfọ̀yẹ́ lẹ́yìn níta kàfẹ́ ń ta'ala wa ni pẹ̀lú bí àdìsí ṣe ń mí lògbòlògbò láàrin àwọn onímọ̀ yìí pé ṣé sọ ẹ̀ wò ni mọ̀kó án àbí sọ ẹ̀ wò ni mọ̀kó fán àbí kò jẹ́ fàlùwájúmù alìmọ́ra àkọ̀rọ̀ wọn abẹ́lò ìtọ́jọ́ra yẹn fún obe tó jẹ́ ní pé ó ní tó sì ń pé òun fẹ́ kí òun òun náà wípé kó gbọ́ ara rẹ̀ láti orí rẹ̀ ara rẹ̀ tó wà fẹ́ kí òun fún wọ́n ní yàtọ̀ sí tí àdìsí yìí ti ń mí lórí rẹ̀ wọ́n ṣùgbọ́n ètò ọfọkànbalẹ̀ tí yóò fi mọ̀ pé èèyàn nírun tí ò ní máa tẹ̀lé dáwùtì pé sígbà ní àbí nìyẹn òun ni kò wá gbòógì jẹ́ rẹ̀ mọ́. eléyìí àrí ọ̀rọ̀ wípé obìnrin tó fẹ́ kírun fún Allah subhanahu wa ta'ala yóò gbogbo ara rẹ̀ tó bá jẹ́ pé ibi tí àwọn ọkùnrin ti lè rí ni kó gbogbo ara rẹ̀ lọ dáa kàmánì kankan tí bá ń dábẹ́ nínú ilé rẹ̀ kò sí láti ibi kó sí ojú rẹ̀ lẹ́ nínú ilé rẹ̀ ẹni tí ó lọ rí nínú bẹ̀ òjò ọkọ rẹ̀ lọ àmọ́ fẹ́ kírun mọ́sálásí àwọn onímọ̀ ní kó gbogbo ara rẹ̀ ó tún wá yẹ kó tún wá jẹ́ pé ó tún wá kéré tù pé ògbójú rẹ̀ ó fẹ́ kírun mọ́sálásí kó gbogbo ara rẹ̀ yàtọ̀ tuntun tá a ta yọ́lẹ̀ kọjá ní pé nǹkan kan ò sílẹ̀ ẹ wá wo jẹ̀mọ́ à kọ̀ wá sí àfa kankan nínú àwọn oníbẹ̀sìn tó ń sọ pé tóbìnrin bá kírun tọ́rùn ẹ̀ bá yọ́lẹ̀ yóò ní o gbèlèntàsé ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ tá à ń bí abẹ́ ojúgun àbí bí ọwọ́ bí apá rẹ̀ ẹwà awọ́gọ̀ ọ̀rọ̀ mi tó dé pé aṣọ tí ń wọ̀ wá kí ló fún wa ta'ala kò tí ẹ gbogbo náà fẹ́ ní nàfà àfúrá tí wọ́n jẹ́ mi kalẹ̀ fún níní ìrun àti sátúrò àárọ̀ wọn wá mẹ́ta kókó kalẹ̀ fún afẹ́ alákọ̀ọ́kọ́ lọ wọ̀ kírun wa ayé ẹ̀kú náà a ọgbọ́dọ̀ jẹ́ pé aṣọ yẹn gbọ́dọ̀ jẹ́ aṣọ tó dáa tẹ́sí fọwọ́ sí kọ́mọ́ àkọ́kọ́ jẹ́ mọ̀bá tọ́lẹ́tọ̀ kéèyàn ọwọ́ bákan náà ayé ẹ̀kọ́ rẹ̀ á tọ́ ìrọ̀n kọjá pé aṣọ yìí náà kọjá àkọ́kọ́ mọ́ tá a bá ń bẹ níbi iṣẹ́ wa tó wẹ́ pé iṣẹ́ wa bá jẹ mọ́ tọ́tọ́ pé ó lè kó lọ́ọ̀tì báyà ká ní ẹ̀kọ́ táwọn àwọn òkúta kòrò má torí àbí overall àwọ̀lékè tọ́yẹ pé láàbùmọ̀ ìṣẹ́ tá kòrò má tó tá a bá ti lè gbọ́ overall lónìí àbọ̀ tìǹbù ìyọ́ ọ̀là láàbẹ̀ àti lọ́kìnnìkan Allah subhanahu wa ta'ala

lọ́wọ́ rẹ̀ bàtàrà yòǹgẹ̀ ni ó máa ṣàlàyé bí àrùn ara ìyẹn ṣe rí àwọn afáà ni wùdúùdù kà á dàbí dàbí rẹ̀ ọmọ ìjà tó yẹ pé kọ̀tà aṣọ béèyàn wọ̀ tí ó tà ṣe béèyàn wọ̀ sọ náà ẹja fárẹ́ tí a ọkùnrin tó wọ̀ sọ àbá wa ń jọ ìmí ìnú wọn yóò wà gbádá pẹ̀lú pátá nìkan ìdí lọ gírun pápá jùlọ lọ sóbì tọ́wọ́ ti ká sọ agbára báyìí tó ti yín agbára báyìí gbogbo òdì inna lillahi wa inna ilaihi ẹ̀ kí o fún Allah subhanahu wa ta'ala nínú ṣé afọ́tàlọ́ ni kí o fún Allah subhanahu wa ta'ala kọ́mọ̀ ìjẹ́ pọ́tọ̀ tẹ́ pé àwọn èèyàn ó tilẹ̀ máa rí padà wá kiri lọ́kùn nǹkan àbí fún àbí kí ni fún fún afọ́tàlọ́ kò ti fún kò lè fọ́ ọ̀kadà ẹgbẹ́ gbogbo ẹ̀yẹ àbí tiẹ̀ ni wọ́n wà máa rí jẹ́ àbí sọ̀hí àríwé ìrìn àwọn sálà amúrúgbùrù sálà bàtà rọjò lọ́hánì sọ̀hàbí yìí dẹ̀lé láti sọ̀gẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ tó ìtọ́lọ̀kà ábí wàá fi lọ́sọ̀ lára ó ní bàbá à ń bá kọ́ wa kọ́ bí wọ́n ti máa ṣe wọn. wọ́n O bẹ́ẹ̀ mẹ́kọ́ àti ìlú wọn ó sọ náà wọ́n sọ fún wọn pé irú mọ́kọ́ yìí o yàwó mọ̀kú mà kọ́ òkò ẹ bá dénú yín bàtà lọ́ba o ẹ ní ọmọkùnrin alẹ́ ká dùnú yín ẹ lọ fi ṣe ìmáàmù láàrin. àbàkù nígbà àwọn dẹ́rẹ́ padà wọ́n wa wọn wá rí i pé ọ̀sẹ̀ ni wọ́n jù inú gbogbo wọn tó jù wọn àwọn olùkọ́ lọ. níjọ ọdún láàrin ọdún mẹ́fà sí mẹ́jọ lọ. ìgbọ̀dọ̀ ti kẹ́kọ̀ọ́ tiẹ̀ tó ti mọ Kùránì kẹ́kọ̀ọ́ máa tó ti lọ. wọ́n gba ìsìlámù ń wa ni pé wa ni àbúrúdà tó ń mú wá ní aṣọ láti kírun fún Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n aṣọ yìí ìdá aṣọ ìjọ tí ń bá ilé forí kan báyìí nǹkan ṣe pàtàkì àmì aṣọ yìí yóò sì òkè lára mi ìlú wa ìlú kọrí kọrọ sọtà àmì aṣọ yìí yóò jẹ dẹlẹ pé àwọn èèyàn lè máa rí ẹ̀yìn mi díẹ̀ díẹ̀ àtàwọn èèyàn wó mi nígbà kó rìn bá mu kíba kíba tó o bèbè o bèbè lọ́kọ̀dé ní dọ́kà fàkọ́lẹ̀ tèmọ́ràn nìsa o bèbè lọ́dún lọ́dún yìí pé a. ẹ̀ẹ́dẹ̀ wọ́n lẹ́nu wàárù àná ọ̀rọ̀ta kọ̀rí ìkùn ẹni ọmọ kan ní káàdùn ní ìdẹ́ ẹ̀sìn wọ́n ní ní ọmọ ẹ̀kí òfin wa ẹ ní kó wọ́n ara ó bèèbè pariwo ẹ ẹ fẹ́ ọba ni ó ní pàṣípàrọ̀ ò ní ìkọ̀ ọ̀gbìn àárín jẹ ọba dáwọ́ jọ àwọn jẹ̀mọ́ rẹ níjọ́ láyé àwọn ọba dáwọ́ jọ pé ìmọ̀ wọ́n bá ra aṣọ kẹfún aṣọ láti Oman ọ̀dà kò jáde rà nítòsí Bahrain. amúlò ní pàmẹ́fọ́ àríkù bìṣẹ́ yìí inú mi ò wà dùn rí lẹ́yìn pé mo jẹ́ mùsùlùmí ọgbà ìsìláàmù nǹkan kan ò dùn mí inú tó rí tó ju ọ̀rọ̀ aṣọ dáadáa fún mi lọ wọ́n dáwọ́ aṣọ fún mọ́mù ìmọ̀ọ́mù wọn pàṣẹ ìwádìí òfin wọn àjẹ́ pé kí aṣọ ọmọ ẹ sí lára bẹ́ẹ̀ àrídá ti wọ̀ aṣọ tó wá fúnra rẹ̀ tí wá ń ṣe o ó lè mú ìrù èèyàn mẹ́pẹ̀ẹ́ níwájú Allah subhanahu tọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ fún Allah subhanahu wá fún mọ́lá débi pé bí ara rẹ̀ ṣe rí kèétí ìbò òwò tọ́lọ́kọ̀ bá parí àti ẹ̀kọ́ bò inú fi dẹ́kun gbogbo apáta abúdọ̀ kẹ́kọ̀ọ́ wípé kèétí pé náà nìkan káàkì pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀ obìnrin tó fẹ́ kírun ní okùn obìnrin lọ kí ló fún Allah subhanahu wa ta'ala eléyìí kéèdì ìbò tọ́lọ́mù bá padà tẹ̀ ọ́ insha Allah ta'ala ibi láti dúró lónìí tó bá dúdú mẹ́jọ á fi àwọn nǹkan kọ̀ọ̀kan ẹni tí ó gbà wá ní aṣọ rárá bó ní ó ti kírun kò rí aṣọ tí ó wọ̀ tàbótì ẹ̀ lọ́sọ tí ó wọ̀ aṣọ ìdọ̀tí púpọ̀ tàbótì ẹ̀ lọ́sọ tí ó wọ̀ bóòdì nìkan lórí àbí òtí ẹ̀rí kẹ̀kẹ́ kò sí tó ti ẹ̀ عدو إن شاء الله تعالى إن كان في المربقية نستمر في هذا ندعو الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لما يحب ويرضاه اللهم علينا حق حقا وذكر اتباعه وعلينا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم يا ربنا يا رحمن ارحمنا جميعا اللهم صل يا خير صبا صبا أبدا شرك أبدا قدا اللهم يا واحد يا قهار اللهم اطهر سلطان أعدائنا بسلطانك فأنت على كل شيء قدير وأنت بالجبر الجرير ولا حول ولا قوة إلا بالله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بلا بنفسه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 الله أكبر الله